ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ pé fadkuruni adkurukum washkuruli wala takfurun nínú àwọn nǹkan tí ọlọ́run bá tí ó pàṣẹ òun náà ni ìmáa ṣe adhik yẹn pé ìrántí ọlọ́run ọba tí a bá wo àyà tí mo kà yìí ọlọ́run ọba gbé ọ̀rọ̀ yìí wá ní àṣẹ ipe fadhkuruni adhkurukum ẹ rántí mi ọlọ́run ọba àbí atúlẹ̀ túmọ̀ rẹ̀ pé ẹ dárúkọ ọlọ́run ọba adhkurukum èmi náà ìmọ̀ dárúkọ yín yẹn ni pé màá máa rántí yín washkuruli ẹ dúpẹ́ fún èmi ọlọ́run ọba wala takfurun ẹ má ya aláìmoore. al ibn kathir rahimahullah gbàtí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní ọlọ́run ọba ó pa wá ní àṣẹ gbé ká máa rántí òun wọ́n ní ti ń jẹ́ ìrántí ọlọ́wọ́n ọba a rí gbọ́ nínú hadithi abdullah bin wahab tọgbà wá láti ọ̀dọ̀ hisham bin sa'adi tí òun gbọ́ lọ́dọ̀ zaid bin aslam ipe anna موسى عليه السلام قال: ipe anabi musa ó sọ fún ó sọ pé ya rab Olúwa bá mi o kayfa ashkuruk ipe báwo ni màá ṣe máa dúpẹ́ fún wọn Ọlọ́run ọba lá ìtumọ̀ fẹ́ mú kọ́ yẹn hadisi ń bẹ́ẹ̀ nù àwọn kutubu sunan anabi musa alayhi salam náà ni ó níjọ́ kan ní anabi sọ̀rọ̀ salam ń rìpọ́tù ọ̀rọ̀ rẹ̀ fún àwọn sọ̀hábà ipe anabi musa sọ pé ya rab ipe ìwọ ọlọ́wọ́n ọba allimni shay'an adhkuruka bihi wa adhkuruka tó ipe nǹkan yẹn ni èyí máa fi bì ọ́ yóò sọ máa jẹ́ àdíkiri fún mi anabi wa ni ya musa ìwọ musa kul la ilaha illallah ó ní nǹkan tí yóò máa fi bèmí ọlọ́run tí ó sì máa jẹ́ pé òun rántí èmi ọlọ́run ọba òun náà ní kọ́ sọ pé la ilaha illallah gbàtọ́lọ́wọ́n bá fún anabi musa ní ọ̀rọ̀ yìí pé tí ó máa wí nìyí anabi musa alayhi salam ó ní ya rab kullu ibadika yaqulunaha ó ní gbogbo èèyàn ní máa ń wí la ilaha illallah yìí yẹn ni pé tèmi ń wá lọ́dọ̀ rẹ nǹkan tuntun tí àwọn èèyàn tí ò sẹ́ni tí ń wírú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé mi nìkan náà ni ó fún ní gbólóhùn yìí ọlọ́run bá sọ pé à gbólóhùn tí mo fẹ́ kó máa wí náà nìyẹn. gbólóhùn yìí pàtàkì débi pé law wudu'at kalimatu la ilaha illallah fi qifatin wala ilaha wa wa wa wala law wudu'at kullu man fi samawati wa man fi al-ardi kifat kullu man fi samai ghairi وما ولا أرض ولا أرضين غيري ولا أرضين وضعت في كفة ولا إله إلا الله في قفة مالت بحنا لا إله إلا الله الله نشوري sori gbogbo السماء. tí ń bẹ ní sánmà gbogbo tí ń bẹ ní sánmà méjì wà inna kulla ma fi samawati sab'i ghayri gbogbo tí ń bẹ ní yàtọ̀ sí èmi ọlọ́run ọba àti gbogbo tí ń rí lẹ́lẹ̀ méjèèje tá a bá fi wọ́n síbi ọwọ́ òṣùwọ̀n takò gbogbo ẹ̀ sí òṣùwọ̀n tabamula ilaha illallah tá a fi síbi òṣùwọ̀n kan táwa ni àjọ fẹ́ ń wọ́n wò pé wò ni yóò tẹ̀sùwọ̀n ọlọ́wọ́n bá ní malat bihinna la ilaha illallah la ilaha illallah yóò tẹ̀sùwọ̀n ju gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ ní orílẹ̀ ayé méjèèjì lọ. sèré yìí ń ta fẹ́ mú níbi hadith yẹn òun ni ṣe ń ad'uka bihi wa adhkuruk ipe nǹkan tí máa fi rántí wọ ọlọ́run tí ó máa jẹ́ zikiri so bákan náà nǹkan tí máa ṣe tí ó máa jẹ́ àdúà sílẹ̀ túmọ̀ sí pé àṣìntàǹpẹ̀ ní dik ìrántí ọlọ́run ọba àwọn tí wọ́n ń ṣáájú nínú àwọn ànábì ọlọ́run àwọn náà wọn a máa ṣe gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ń pa á anabi náà ní àṣẹ níbí yìí bákan náà èyí tí mo ní imam imam ibn kathir rahimahullah tí wọ́n mú wọ́látọ́dọ̀ zayd ibn aslam ó ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé anabi musa ní pé ya rab wọlọ́hun kayfa ashkuruk ìbáwo ní ṣe máa rántí rẹ̀ bó ní ṣe máa dúpẹ́ fún ashkuruk bó ní ṣe máa dúpẹ́ fún ọ qala lahu rabbuhu ọlọ́run ọba ní bó ṣe máa dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba ó ní pé tadhkuruni wala tansani máa rántí mi ni má gbàgbé mi tó yẹ rí pé ti àdìsí àkọ́kọ́ tí mo kà látọ̀dọ̀ anabi musa náà ni àdìsí ẹlẹ́ẹ̀kejì yìí náà látọ̀dọ̀ anabi musa náà ni mo fẹ́ fi yọ ìtumọ̀ jáde pé àdìkìrú àbíká ní zikrullah ìmọ̀ ń jẹ́ kí èèyàn máa dárúkọ ọlọ́wọ́n ọba subakana zikrullah ìmọ̀ ń túmọ̀ kí èèyàn máa ṣe ìrántí ọlọ́wọ́n ọba méjèèjì yàtọ̀tọ̀ síra wọn ẹni tó bá jókòó nìsín tó ṣe bóyá láàárọ̀ wọ́n sọ pé la ilaha illallah lahul mulku wa lahul hamd yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir wọ́n á ń ṣe mẹ́wàá gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ó ṣe ní ká máa ṣe irú ẹni yẹn ó ń dárúkọ ọlọ́run ọba nù ó ń dárúkọ ọlọ́run tó bá pé títí ìrántí ni oníkúwéyàn fẹ́ ṣe nǹkan kan ní ìsìláwọ̀ pé ah ọlọ́run ọ̀fẹ́ nǹkan tí mo fẹ́ ṣe yìí o ẹni yẹn òun rántí ọlọ́run ọba nù so méjèèjì náà ní ń lábẹ́ àyà tí a yìí ọlọ́ni fadkuruni ẹ máa rántí mi ẹ máa dárúkọ mi adhkurukum èmi ọlọ́wọ́ bá náà màá máa rántí yín washkuruli ẹ máa dúpẹ́ fún mi ọlọ́wọ́ bá wala takfurun ẹ máa ya aláìmoore sí mi ọlọ́wọ́ bá gbàtí anabi musa tó bi ọlọ́run pé ifa ashkuru pé báwo ní ṣe dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ní tadhkuruni wala wà á máa rántí mi ni o gbọ́dọ̀ gbàgbé mi fa idha dhakartani faqad shakartani wa idha dhakartani faqad shakartani tó o bá ti rántí èmi ọlọ́wọ́n ọba ó ti ń dúpẹ́ fún mi náà nù ẹni pé ẹni tó ṣe pé ó fẹ́ ṣe aburú kan nísìnyí wọ́n wò pé ah ọlọ́wọ́n ọ̀fẹ́ kínní ìmọ̀jẹ̀ kì í ṣe irú ẹni yẹn kò dìgbà tí bá ń sọ pé ọlọ́run mo dúpẹ́ fún ọ látara iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn ó ti dúpẹ́ fọlọ́wọ́n ọba àbí ó fẹ́ ṣe nǹkan kan níwọ̀nba tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ó fẹ́ ṣe bóyá nìyẹn ó wò pé nìyí ó ní di ten naira wá wò pé jẹ́ n fún ní twenty naira ten naira náà lọ́kọ́ fẹ́ fún tẹ́lẹ̀ ó tún wà pé jẹ́ kí n fún àmọ́ ṣe nǹkan kan lójú kó fún pé sùúrù ti dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́run sọ fún anabi musa pé wá ìdáná sèitani fàìdáná sèitani fàìdáná sèitani fàkọ́t kàfọ́rọ̀tani tó bá ti gbàgbé mi ọlọ́run ọba a jẹ́ pé ó ti ṣe kẹfìrí tọ́lọ̀ ní ká máa ṣe ẹni pé ìyẹn ti sàì mórí sí ọlọ́run ọba nù tá a bá ń sọ nípa adik àwọn àyà ní oríṣiríṣi tó ń sọ nípa ti ń jẹ́ abdik ipe káràntì ọlọ́run àyà pọ̀ ní oríṣiríṣi gan nínú alukur'an subakana hadith anabi sallallahu alayhi wa sallam òun náà pọ̀ ní tó ń ṣàlàyé ntí ń jẹ́ àdíkìrì àti ọlá tí àdíkìrì tó ní abu hatim. وسطي حدثنا يعني الحسن بن محمد بن صباح يعني أخبرنا يزيد بن هارون يعني أخبرنا عمارة الصيدلاني أخبرنا مكحول الأسد قال يعني قلت لابن عمر يعني وصفه ابن عمر يقول أرأيت قاتل النفس كيلو ريش يعني وشارب الخمر أنتم متي wàsáríkà ẹni tó ṣe pé ó máa ń jalè wàzáni yadkurullah àti ẹni tó ṣe pé ó ń jẹ́ oníṣìnà sí rántí ọlọ́run olùwà kọ̀díkọ́lọ́ Allah ta'ala tọ́lọ́ sí ni pé fadkuruni adkurukum ń pé ẹ mi èmi náà máa rántí onírú ẹni báyẹn ti ń wu gbogbo àwọn wàkíwà yìí ń jalè ń mutí bákan náà ń ṣe zina yóò sì máa rántí ọlọ́run ọba yóò máa dárúkọ ọlọ́run yóò máa dárúkọ ọlọ́run pẹ̀lú ẹni yẹn sì máa rí yóò máa ṣe àzíkiri ó lè bu tẹ̀sùbà bí one million kó lóun ṣe tẹ́ bá sì rí gbogbo wa bú yìí ní bẹ ní ọwọ́ rẹ̀ kí ni eh, Ibn Umar fi dẹ́nu yẹn lóhùn onírú ẹni yẹn idha dhakara Allah hadha dhakarahu Allahu bila'natihi hatta yasquta ìpérú ẹni yẹn tó bá ti lóhùn rántí ọlọ́run ọlọ́run ọmọ làánà rẹ̀ ni títí tí obìnrin kò yọ̀ dákẹ́ ìyẹn ni pé ẹni àkọ́kọ́ tó ṣe pé òun máa rántí ọlọ́run tí gbogbo àwọn ìwàkiwà yóò sí lọ́wọ́ rẹ̀ irú ẹni yẹn tí bá ti rántí ọlọ́run ọlọ́run ó máa rántí ẹ̀ àmẹ́ni tó ṣe pé bóun ṣe rántí ọlọ́run náà níwàkuwà yìí sì tún bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni ó lóun zà zikiri kọ́ra yóò máa pera rẹ̀ pé àwa alùlá ilaha illallah àwa rí ìpérú ẹni yẹn tó ipé tẹ́lá sì wá wò òun náà ní ń ṣe zìnà yìí òun náà ní ń lo jìbìtì yìí ní ń èèyàn lójú yóò lóun jẹ owó yóò lóun jẹ òun jẹ owó àbíkọ́ ma ní mo ṣe àmọ́ lè lágbájá ìtọ́ tó ń sọ ní ìsinú àwọn gba lójú níjẹ́ báwọn àwọn ṣe àmọ́ lè rẹ̀ òun ló sì múra kankankankan ní lọ́hùn ṣe síkiri yìí wọ́n nírú ẹni gbogbo la ilaha ti bá ń sọ gbogbo àsíkiri ti bá ń ṣe tí olóhùn rántí ọlọ́hùn ọlọ́hùn ọmọ làánà rẹ̀ ni so òun náà ni pé ìrántí ọlọ́hùn ọba alhassan albasori ó ṣàlàyé rẹ̀ ó ní ìtumọ̀ fàtkùrúni adhkurukum ay udhkuruni fima aftarartu alaykum ìtumọ̀ rẹ̀ ni pé ẹ máa rántí èmi ọlọ́run ọba níbi àwọn nǹkan tí mo ṣe ní ọ̀ràn èèyàn fún yín pé kẹ́ ẹ ṣe ẹ rántí mi ẹ ìtìrọ̀ lè kírun ẹ rántí mi ẹ gbàwẹ̀ bí mo ṣe ní kẹ́ ẹ gbà á gbogbo nǹkan tí mo bá ní ẹ máa ṣe ẹ máa rántí mi nígbà tẹ́ ẹ bá fẹ́ ṣe é alhassan basori ni adkurukum fima awjaba lakum ala nafsi èmi náà rántí ẹ̀yin náà nípa pé ntọ́ yẹ kí n ṣe fún yín lẹ́sàn àti ìkẹ́ tó yẹ kí n ṣe fún yín èmi ọlọ́run ọba máa ṣe fún ẹ̀yin náà ibnu abbas radiyallahu anhu òun náà tó sọ pé ìtìjẹ́ adkuruni adkurukum ẹ̀yẹn ni pé ayata ń kà yìí wọ́n ní dhikrullahi iyyakum akbaru min dhikrikum iya ìyẹn ni pé kẹ́yìn sọ pé ẹ̀yin ń darúkọ ọlọ́run pé ẹ̀yin rántí ọlọ́run ẹ̀ ń darúkọ rẹ̀ ìrántí tọ́lọ́run ọbọ̀ ọmọ rántí yẹn ni kọ́lọ́ ní udkuruni fadkuruni adkurukum ìrántí tọ́lọ́run ọbọ̀ dàkọ̀ wa tí ó rántí wa lọ́dọ̀ ara rẹ̀ ó ju ìntàwọn ò ní àwa ń ṣe lọ ìyẹn ni pé rántí tiwa táwa ń darúkọ ọlọ́wọ́n ọba táwa rántí ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ pé èèyàn ń fi àbá kéke èèyàn fi ń gba ńlá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni pẹ̀lú májẹ̀mú tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ pé tẹ́ bá ti rántí mi èmi náà máa rántí ẹ̀yin náà táwa wá ń wo ipe kíní ń jẹ́ ìrántí àwọn èèyàn wọ́n da oríṣiríṣi kalẹ̀ nípa ìrántí kẹmú ìsọlẹ́ẹ̀kan pé àwọn ayé alukur'an ọ̀pọ̀ lóríṣiríṣi tó pé tá a bá ń kà ẹ mọ̀ rí pé ọlọ́run bá ń sọ pé ẹ mọ̀ rántí mi ọlọ́run ọba ṣùgbọ́n kan náà ọlọ́run bá ń yin àwọn tí wọ́n máa rántí òun ọlọ́run ọba ẹni gbà mí ọlọ́run bá sọ wáyé pé ya ayyuhal ladhina amanu udkurullaha dhikran kathiran wasabbihuhu bukratan wa asila olúwa ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa rántí mi ní ìrántí tó pọ̀ ẹ sì máa ṣe àfọ̀mọ́ fún èmi ọlọ́run ọba ní ìdájí àti ní ìrọ̀lẹ́ subakana ọlọ́tún sọ pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan inú àwọn tí mo fẹ́ràn àwọn náà làwọn tó ṣe kí wọ́n máa rántí ọlọ́run ọba qiyaman nígbà tí wọ́n bá wà lórí ìdúró wọ́n rántí ọlọ́run wa qu'udan wọ́n tún máa rántí ọlọ́run ọba nígbà tí wọ́n bá wà ní ìjòkó kọ́dà wa ala junubihim nígbà tí wọ́n bá tó di pé wọ́n bá tó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí wọ́n wà níbi tó ti fẹ́ sùn wọ́n tún máa rántí ọlọ́wọ́n ọba ọlọ́run ní wa yatafakkarun fi khalqis samawati wal ard wọ́n máa ronú nípa pé bí olúwa bá ṣe sí ẹ̀dá sánmà àti ilẹ̀ lẹ́yìn ìgbà tó bá ronú tó wọn ní rabbana ma khalaqta hadhan batilan subhanaka wa gbogbo nǹkan tó dákalẹ̀ yìí ọmọ dákalẹ̀ nítorí eré mímọ́ fún ọlọ́wọ́n ọba ẹ̀rí pé tábà wo àwọn àyà tí mo ń ka lẹ́tẹ̀kan yìí ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa azikiri ni bí kí ọmọ rántí ọlọ́wọ́n ọba bákan náà ló sọ nínú sura suratu nisa ọlọ́wọ́n ni wa idha qadaytumus salah àníkúrò tẹ́ bá tó kírun tán fadkurullaha ẹ ọlọ́wọ́n ọba qiyaman tẹ́ bá wà lórí ìdúró kẹ́ ọlọ́wọ́n wa qu'udan bàtẹ́ bá tún jòkó ní ìrántí ọlọ́run kọ́dà wa ala junubikum bàtẹ́ pẹ́ bá tún wà níbi ìforíkanlẹ̀ tẹ́ bá wà ní ìfẹ̀yìn lélẹ̀ ẹ tún ọlọ́run ọba níbẹ̀ kẹ́ ọlọ́run kẹ́ rẹ̀ ó wá ní fàyídà níbi tàbẹ́ lónà ní àwọn àṣẹ rẹ̀ ní oríṣiríṣi nínú al-Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam abu rira ó ní anabi sọ fún un pé lè an akula subhanallah kí n sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah kí n wí bẹ́ẹ̀ akbar ahabu ilayya mimma tala'at alayhi shams ó láwọn gbólóhùn yìí mo fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan tí ń bẹ lábẹ́ orílẹ̀ ọlọ́wọ́n ọba lọ ẹni pẹ́nu gbólóhùn yìí lásán kí nǹkan wí ó wù mí ju gbogbo nǹkan lọ subakana anabi sallallahu alayhi wa sallam ó tún sọ fún àwọn sàhábà ó ní aya ajizu ahidukum an yaksiba kulla yawmin alfa asanatin ta ni kò ní wù ta ló fẹ́ ká gara pé òun ò fẹ́ kó òun máa gba ládàá one one thousand ní ọjọ́ ojúmọ́ fasa'ala sa'ilun min julasa'ihi àwọn tí wọ́n jòkó ti anabi sallallahu alaihi wasallam wọ́n ní báwo ni kayfa yaqsibu ahaduna alfa adhanatin báwo lẹ́nu kọ̀ọ̀kan wá ṣe fẹ́ mọ̀ gbalada one thousand lójoojúmọ́ one thousand anabi wa ni àá ọ̀nà tẹ́ gbà rílada òun náà ni ọ̀nà dhikiru ni kẹ́ mọ̀ sí àdhikiri anabi ni yusabbih mi'a sí subhanallah ọgọ́rùn-ún lahu alfa hasana ọlọ́run ni kí wọ́n kọ one thousand ládàá fún yàn so eléyìí tábà wo gbogbo àwọn àdìsí tí wọ́n ń ka àtàwọn ayé alukuraanu yìí yóò mọ̀ ní pé kò sí ti ń túmọ̀ sí ju pé anabi ń fẹ́ ká máa ṣe àdìkìrì bákan náà ọlọ́run bá fẹ́ ká máa ṣe àdìkìrì ní ká máa rántí òun ẹ ká wá padà ká wá wò pé àwọn àdìkìrì wo náà ni anabi fẹ́ ká máa ṣe ẹ pé subhanallah láti kàkálẹ̀ yìí alhamdulilayi alákàkálẹ̀ yìí náà allahu akbar akákalẹ̀ anabi nínú tó ń fẹ́ràn jù ni soba kan pé òun fẹ́ràn ju gbogbo tí ń bẹ ní ayé yìí lọ ẹ̀rí pé mo kà hadith kan náà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan hadith ti titi anabi musa alayhi salam ẹ̀rí pé tó jáde ń bẹ ni pé la ilaha illallah náà tó wá sọ ń bẹ hadith mi pé afdalu ma aqulu wan nabiyyuna min qabli la ilaha illallah ipe èmi ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó dáa jù tèmi máa ń wí tó ń jẹ́ àdíkiri òun náà ni gbólóhùn la ilaha illallah nígbòmí ànábì tó sọ ànábì ni afdalu dik la ilaha illallah ipe èyí tó lọ́lá jù tó lóore jù nínú àdíkiri òun náà ni la ilaha illallah sómi pé ara àdíkiri tí yẹn máa ń ṣe òun náà ni la ilaha sọ yẹn ni pé kò sí ẹni tó sí ẹ̀sìn àfi Allah tọ̀ eléyìí ni àdíkìrì káwọ́ pé báwo wá ni a ṣe máa ń ṣe àdíkìrì anábì ló ṣàlàyé ọlá àdíkìrì fún wa yìí ló sì sọ àwọn ìtààmà ṣe ní àdíkìrì fún wa ní wọ́n ń bẹ nínú àwọn ìtàn nàbì sallallahu alaihi tí ó dá ṣàlẹ́sà fún àárọ̀ kódà nàbì sọ nígbà síkìrì anábì ní مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت anábìnrin tó bá máa ń rántí ọlọ́run ọba ẹni tó bá máa ń dárúkọ ọlọ́run ọba àtẹni tí kì í rántí ọlọ́run tí kì í dárúkọ ọlọ́run ọba ìyàtọ̀ wọn jìnà síra wọn gan o anábì ní bá ṣe jìnà síra wọn sí bí òkú àtàlàyé ni ẹnìkan kú kalẹ̀ nísìnyí ẹnìkan sì rìn lọ sọ́n ṣe fi wéra wọn wọn ò sì fi wéra wọn jọra wọn rárá rárá anábì bẹ́ẹ̀ lẹ́nu tó bá máa ń rántí ọlọ́run ọba tó máa ń dárúkọ ọlọ́run ọba abẹ́ni tó ṣe pé kì í rántí ọlọ́run kì í dárúkọ ọlọ́run ààyè lẹ́nu tó bá máa ń rántí ọlọ́run ọba òkú lẹ́nu tó wọn bá wọn ti òun tiẹ̀ dárúkọ ọlọ́wọ́n ọba náà ni ọ pàtàkì kéèyàn lanu kéèyàn ní àwọn kan bẹ wọn ń takọ àzíkiri wọn ní àmọ́sí àzíkiri mọ́ à ọ̀rọ̀ nù ẹ jẹ́ wọn tí wọ́n ń sọ pé ẹ̀ ń ṣe gangan ń tẹ́ ń ṣe gangan òun ni kẹ́ ẹ sọ ike ní ká máa ṣe níbo náà wá ní kẹ́ ẹ lọ wọ́n ní kẹ́ ẹ padà síta nàbì sallallahu alaihi wasallam wọ́n ní ẹ má pè ṣé wù má ẹ má pè má ọlọ́run ni ẹ má pè nìkan eléyìí òun ni tó ẹ kẹ́ ẹ má wí àmọ́ wọ́n ní amọ́sá síkìrì má ẹ̀rẹ̀ ayọ̀ Qur'an la kàkalẹ̀ yìí ibẹ̀ náà la dé nínú suratul Baqara yìí pé fadkuruni adkurkum washkuruli wala takfurun pé ẹran tì mí kódà tó máa ń sọ pé talẹ́ tó máa ń ṣe àzíkiri jù láyé ẹni tó bá fẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ni ẹni tó bá fẹ́ ṣe súnà nẹ́bí ni àzíkiri ohun ti máa ń pọ̀ jù ẹ̀wù lọ́sàn yìí ìgbà tó di pé bíi bóyá bíi aago mẹ́rin àbí ìyàn kankan ni òjò kan fẹ́ rọ̀ wọ́n fi atẹ́gùn bó sọ fún atẹ́gùn báyìí mo jòkó ti àwọn kan wàláyé tó kàn wá sẹ́nu mi náà ni àtikárùtà nẹ́bí yẹn ká máa ṣe tí òjò bá ń rọ̀ so bẹ́ẹ̀ ni yóò sì máa rí gbogbo àwọn mọ̀nà sábàtì yẹn ẹ̀ lè lọ́rọ̀ ń bídíà láíláí ẹbí ẹbí ó ń bídíà lórí àsìkárò rẹ̀ làmọ́ sí lórí bá rọ̀ tátẹ́gùn wọn fẹ́ gbúrúrú ó lè ní àyàtàlù kùrìsì ìlàmọ̀ sí ta lọ́rọ̀ àyàtàlù kùrìsì yìí sí ta lọ́rọ̀ bẹ́ẹ̀ bá tíráàbù náà tẹ́bà wọn mọ́tò lọ ẹbí wọn pé àdúrà wò làmọ́ sí إناني أنتين جاء أذكار والله أهل السنة أهل الذكر كوكوجو تبع الله أمه كيكلا النبي ناشيو تبع الذكر تبع السنة أجلو الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتوي أنا بعده اللهم أنت الصائب في السفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وحساء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل وقال أسكار رينو tẹ́bá tó wá sí tẹ́lẹ̀mí tó wá ní ayẹ́tàlùkù sí ní ẹ̀dá gbàbá ẹ̀tàlùkù láti sàdúrà tán ayẹ́tàlùkù sí wọ̀ nítànẹ́bí ni a ṣe lélẹ́ yìí so ẹni tó bá fẹ́ gbọ́ àdíkìrí rí ọ̀ọ́lọ̀ lè máa wádìí pé kí lànàbí ni a ṣe ní gbogbo àwọn ìṣesí kọ̀ọ̀kan ìṣesí kọ̀ọ̀kan ìṣesí kọ̀ọ̀kan ọfẹ́ sùn àsìkárù wo ló ṣe ojí làárọ̀ àsìkárù wo ló ṣe ọfẹ́ wọlé àsìkárù wo ló ṣe ọfẹ́ jáde àsìkárù wo ló ṣe gbogbo àwọn nǹkan yẹn náà ní jẹ́ pé èèyàn ń ṣe zikiri náà ní tó wá ga jù nínú àzikiri òní pé ńgbà tí èèyàn bá fẹ́ ṣe àìdá kéèyàn máa rántí pé ẹ eh, ọlọ́run bá máa ń rí mi o kéèyàn ọlọ́run bá máa ń rí mi o àbí èèyàn fẹ́ ṣe dáadáa kéèyàn wá ṣe nǹkan yẹn ní ọ̀nà tí ó da pé bọ́lọ̀n pé jẹ́ ń ṣe bí ó sì ti ọlọ́run ọba lọ́rùn tí ń jẹ́ pé èèyàn ń ṣe àdìkiri òun náà ni pé tó máa ń sọ pé àdìkiri wọ́n máa ń pín síbi oríṣi ọ̀nà méjì dhikirul qalbi la oríṣiríṣi ọ̀nà mẹ́ta dhikirul qalbi wa dhikirul lisan wa dhikirul jawarih yóò fi ẹ̀mí yàn ó mọ̀ fi rántí ọlọ́run ọba rẹ̀ òun làzikiri tó ga jù òun làzikiri tó ga jù ìrántí tó ga jù nù ẹlẹ́rìí ẹlòmíràn sọ pé ọmọ pé láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá gbọ́mọ ẹ̀fẹ̀ lè pé àà láìlá ìlàlá òye mọ̀ pọ̀ ju aburú sì ń bẹ lọ́wọ́ rẹ̀ bám kóró lè mọ filáyìí lára láwọn sàṣìyàn ìpín filáyìí lára bá tiẹ̀ jẹ́ filáyìí lára kó mọ́ láìláìláì yóò sì lóhun tó ń ṣe náà nù so irú eyín òun ìkà ń wí lérí àwọn ni kò sí lérí ọkàn rẹ̀ so bẹ́ẹ̀ náà ni tí ẹ máa tó wá tó ń ṣe náà tí ẹ máa ń fi àwọn wí ọkàn tọkàn wí tí àwọn wí eríkèyàn náà tó gbọdọ̀ tó wá máa wí ó gbọdọ̀ máa ṣe zikiri kí ni tó máa pé eríkèyàn ń ṣe zikiri òun náà ni pé ọ̀wá ní fi eríkèyàn ṣe nǹkan kan ju nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ lọ ẹ̀rí pọ́lọ́wọ́n bá ní nínú àdéhìsí kódìsí ó ní ẹrú mi tó bá rántí èmi ọlọ́wọ́n bá máa rántí ẹ̀ إذا ذكرني في ملأ إذا ذكرني في نفسه أذكره في نفسي téèyàn bá ń da ọlọ́wọ́n ọba rántí fúnra rẹ̀ ọlọ́run lèmi gan náà máa أبا rántí lọ́dọ̀ èmi ọlọ́wọ́n ọba. bákan náà tó bá wá rántí èmi ọlọ́wọ́n ọba láàrin àwọn èèyàn tó kí wọ́n pọ̀ lọ́jọ́ rántí èmi ọlọ́wọ́n ọba ọlọ́run ní èmi náà rántí rẹ̀ fi mẹ́lẹ̀ in khairin min mẹ́lẹ̀ èyí láàrin àwọn àwọn ìjọ tán tó lóore jùjọ tó ń wà pẹ̀lú wọn yẹn lọ lèmi ọlọ́run ti rán rántí ẹni pé pẹ̀lú àwọn màláìka mi náà mọ̀ rántí ó ń tọ̀ ó ní anábì wa ni pé ọmọ ènìyàn kò lè súnmọ́ ọlọ́run pẹ̀lú nǹkan kan tó ṣe pé tó ju nǹkan tí mo ṣe lọ́rùn àyàn fún lọ ẹni pé tó bá fẹ́ rántí ọlọ́run tó fẹ́ tún súnmọ́ ọlọ́run tó fẹ́ zikiri tó lè fi rántí ọlọ́run ọba tó lè fi súnmọ́ ọlọ́run òun náà ní tọ́lọ́run ṣe lọ́rùn àyàn lérí rẹ̀ yẹni pé òyìn ó kírun ọ̀ràn yàn nírun ọ̀nà tí ẹ̀mọ́ fi ń súnmọ́ lọ́wọ́ bànú bákan náà èyí ó gba àwẹ̀ ntí ẹ̀mọ́ fi rántí ọlọ́wọ́ bànú tí ẹ̀mọ́ fi ń súnmọ́ lọ́wọ́ bànú àwẹ̀ yìí èyàn gbọdọ̀ gba àṣẹ ọlọ́wọ́ bá òfin ọlọ́wọ́ bá ní èyí máa sọ pé ọlọ́run sì dáadáa fún mi èmi náà ó sì dáadáa fún un àbí ọlọ́run sì nǹkan tó dùn mí nú èmi náà wàá gbàwẹ̀ fún un wọ́n bá ti ṣe tó dùn mí èyí nígbà ẹ̀fọn àbí àwọn ọgbọ̀n ló ní àgbà èmi ò ní gbọ́gbọ́n o ń gba mẹ́wàá wọn ní kí ló dé à mélòó àìmọye nǹkan tẹ́mi náà ń gbèrè lọ́dọ̀ ọlọ́run tí ò sí fún mi ìyá ń tẹ̀rí ara rẹ̀ jẹnu ọlọ́run bá jìnà sí ká fi wé nǹkan kan ó jìnà ṣé bàbá tó bẹ́ẹ̀ kọ́ sọ fún rẹ̀ àbí ọmọ ọmọ ọmọ tó bẹ́ẹ̀ kọ́ sọ fún bàbá rẹ̀ wípé bàbá mi tẹ́ bá rán mi sẹ́yìn ní lọ wọ́n ní kí ló dé ẹ̀ tí sanwó léwé mi sẹ́ríkà báwọn ó sì ọmọ yẹn lò tẹ́lẹ̀ pé yóò sì lù so ká tó wá fi wé tọ́lọ́wọ́n ọba bí tí mo ti lọ òun náà ni pé ìrántí ọlọ́wọ́n ọba in tó ń jẹ́ dandan ni fún ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tí ò gbọ́dọ̀ fìgbà kan fi ìrántí yẹn kalẹ̀ ní kò gbọ́dọ̀ fi ìrántí kò gbọ́dọ̀ fìgbà kan fi ìrántí yẹn kalẹ̀ láì ṣe pé bóyá èèyàn rántí ọlọ́wọ́n ọba àwọn àtikáàrù náà là ń darúkọ látẹ̀kàn yìí à ń darúkọ náà ọ̀nà tí yẹn máa fi mọ rántí ọlọ́wọ́n ọba láàárọ̀ ẹ wá rí kí gbogbo tí ń jẹ́ àlámọ̀rí ẹ̀sìn láyé náà làwọn èèyàn ti wọ́n ti rán bídẹ́ àmá kọ́ra ó débi àbíkiri wọ́n ti rán bídẹ́ àmá dáadáa tó ti lẹ́ bídẹ́ àmá kódà nínú agbègbè tí bídẹ́ àpọ̀ sí jù láyé òun ni ọ̀rọ̀ àzíkiri ńlọrọ̀ àzíkiri ẹlòmíì ò ní àzíkiri kan láyé tí ń ṣe jù gbogbo ẹ̀tẹ́ bá wù látò kéde lẹ́ báyìí bídà ni gbogbo àzíkiri rẹ̀ bídà ni tókè ẹ gbogbo àzíkiri rẹ̀ bídà ni kò ní nǹkan kan tó pé yóò ní pé á ah, tí ó ti ẹ̀ jẹ́ pé ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam náà àzíkiri rẹ̀ so bẹ́ẹ̀ sì nírú eléyìí ìṣòro ńláńlá náà ni ìyẹn láti wádìí kó jẹ́ kí gbogbo tó bá máa ṣe ní zíkiri kó máa ṣe dédé ta nẹ́bí sallallahu alaihi wasallam ni o wàláì kò lẹ́tọ̀ fún yàn kí yóò yí nǹkan kan padà nínú azikiri tá nàbí máa ń ṣe ẹ wo irú ìtumọ̀ sọ lẹ́ẹ̀kan pé tí ẹ máa ń travel nígbà nàbí ni a ṣe ní ẹ wo ní táwọn èèyàn máa ń ṣe tẹ́ ẹ máa ń travel ẹni tí wọ́n máa ń travel dáadáa kó máa wo ní tí ọmọ ṣẹlẹ̀ nínú mọ́tò kọ́lá lómi ń tó máa ṣe bí bí báwọn kiri ó ṣe máa ń ṣe gángan náà wọ́n máa ṣe ǹgẹ̀ ọlọ́run bá ọlọ́run dírẹ́bà wa bá wa wa ọkọ̀ yìí fún kí lọ́kàn pẹ̀lú bá wa ọkọ̀ yìí fún bá wa ọkọ̀ yìí fún mo yẹ ká wa ọkọ̀ ẹlẹ́jẹ̀ ọkọ̀ olómi ni ọmọ wa sazikiri tí anabi sọ̀rọ̀ sọ́dọ̀mù ni ó ṣe tó bá ti mú tó bá ti kà wọ́n gún rí pé gbogbo tó fẹ́ wí láyé rẹ ló ti kó sínú rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar Allahu akbar Allahu akbar ọwọ́ka subhana alladhi sakhara lana hadha wa ma kunna lahu muqrinin ọ wà fi àwọn àtikáàrù tí mo kàlẹ́ kan wọ́n yóò wà fi lé àtikáàrù táwọn nàbí ni a kànú bẹ́ẹ̀ ni tààrọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní bá anabi ṣe máa ń tò ojúṣe gbogbo wa ní eléyìí ni àwọn ẹ̀rí pé tọ́ ẹgbẹ́ yẹn bá ti ṣe tán láti pé òun ń zàdíkiri tànàbí sallallahu alayhi wa sallam ó ní rójú fún bídíà ìgbà tó ipò ti mọ̀ ìtọ́ ẹ̀kọ́ sí láàárọ̀ ipò àzùkárò àárọ̀ ni ǹjẹ́ nìkan lè aṣọ pé tó ká lọ bìkan kó wá lọ gbọ́wọ́ ọwọ́ kíni ẹni ọwọ́ àmúdá Tìjàní láti fi ṣe kíni láti mọ̀ fi sàzíkiri láàárọ̀ tànàbì ń bẹ mo ti ṣèyí òun dé tànàbì ń bẹ lẹ̀ ẹ wá wo àdánwò ni pé òun á kó àwọn ọlá bàǹtì bàǹtì bàǹtì bàǹtì sí ti àárọ̀ tàmọ́dá Tìjàní hàn àbí tàbí kọ́rù Jìlání òun á kó sí ìpè ọlálálá ní ti bẹ́ẹ̀ irú ẹ̀ ní irú sọ̀látìl fàtì ó ní wọ́n tó bá ṣe zikiri wọ́n ṣe sọ̀látìl fàtì yìí kóra kó ké Kùránì nígbà six thousand sọ̀látìl fàtì ẹ̀yọkàn yìí jù lọ ẹni tó wá ṣe mẹ́wàá ó mẹ́ pé kẹ́ni ó ti ṣe sọ̀látìl ó sixty thousand ó ti sixty thousand so lè ó fi mọ̀ pé àwọn ọ̀nà táwọn èèyàn ń rìn láti fi wó ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam súfí ọjọ́ ọ̀kan mẹ́ gbogbo ogún tá nẹ́bí sallallahu alaihi wasallam fún àlùmọ̀ yìí ni wọ́n ṣetán láti wó wọn àrùn agbé tí wọ́n kalẹ̀ pé eléyìí ni ẹ máa ṣe eléyìí ni ẹ máa ṣe ẹ fi ta nẹ́bí sallallahu alaihi wasallam kalẹ̀ bẹ́ẹ̀ náà ni nírọ̀lẹ́ náà ẹ wá wọn kọ̀ọ̀kan yìí o ọlọ́wọ́n ọba anabi sallallahu ó fi ọlákọ̀ọ̀kan tó yẹ pé àwọn tí wọ́n ń purọ́ yìí táwọn lọ irọ́ mọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ anẹ́bísọ̀ sọ́làm ló sọ gbélé yìí tẹ́bá wọ anẹ́bísọ̀ sọ́làm tó bá jí làárọ̀ yóò ká tó bá parí gbogbo àwọn àsìkáàrù tẹ̀yìn irun tán sùlẹ́yìn kọ́ra ẹtú wò náà àní gbogbo tí ń jẹ́ àdíkìrì láyé gbogbo ẹ̀ ni wọ́n ti dàrú mọ́ Islam wọ́n dàrú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ àbí súnà anábìlẹ̀ rẹ̀ fi yanjú ẹ̀wọ̀n tábà taba lè ṣe assalamu alaikum ọ̀tọ̀ ní tánàbí ní ká ṣe ọ̀tọ̀ ní tí àwọn táwọn èèyàn ń ṣe tánàbí bá ṣe asalaamu alaykum tí máa ń ṣe ni pé astagfurullah astagfurullah astagfurullah ẹ máa wà wáyé àyín ní sílùú lọrin yìí asalaamu alaykum la ilaha illallah muhammadu tẹ́bá ni ẹ máa ń ṣe léyìn máa wọlé wọ́n tún ní amọ́sà síkìrì máa o àwọn ọ̀tọ̀ ọlọ́run wọ́n ní amọ́sà síkìrì máa dákun sáwàlá ni àwọn ṣe síkìrì mọ́ àbẹ́yìn lẹ́ ń sàbòsí fún anabi sallallahu alayhi sallam àbòsí náà wọ́n ṣe fún anabi sallallahu alayhi wa sallam wàláì torí ìlànà rẹ̀ wọ́n ń dojú rẹ̀ rú papọ̀ tánàbí sì gbé tiẹ̀ kalẹ̀ bí ṣe máa ń ṣe nǹkan mi nìyí bọ́lọ̀ ń ṣe ni máa ń ṣe é nìyí ẹ dákun mùsùlùmí ẹ má jẹ́ atanra wa jẹ wàláì ẹ nígbà tẹ́nìkan bá ń sọ fún ọ nísìn mẹkáníìkì ni ọ wá ń sọ fún ọ ipe ọ̀fẹ́ kọ́lé wá ní wá gbé iṣẹ́ tí wọ́n fẹ́ kanlé rẹ ní èmi níbọ̀ kan ọ sọ pé mẹkáníìkì mọ̀lẹ́yìn kí ní mẹkáníìkì ní níjọ́ kan mẹ̀mú àmú sọ̀rọ̀ ń rí ní skul tí ń tíṣì ẹnìkan táìmù tẹ́pọ̀ mọ́ ni ẹni wọ́n ra epo ó wá gbé sínú jẹ́ríkà ó tó wá ro omi sínú àwọn jẹ́ríkà kan ìgbà tó fẹ́ máa dá ọmọ tó ní ọba àwọn dá òun kàn da omi àti ó depo sí ó da jẹ́rí ó da kíní sí ni ó da méjèèjì papọ̀ so mo kàn ṣe dénú ẹni wá dúó ni wọ́n á ní ká ah, àfikún lọ lè wá mẹkáníìkì tí wọ́n bá ń ní kí ló dé ó ní wọ́n ti da omi pàmò petrol sínú ilé epo ni tòmọ́ adákẹ́ wọn á ń wò yìí sì máa ti máa ń bá sọ àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ni àtàwọn bàbá yìí náà àtàwọn bàbá yìí náà burú ẹja wọn ṣe méjì wá pọ̀ gidi kan mọ́ wá ní ṣé o lè kíkì ṣé ká kíkì mọ́tò yìí báyìí wò ní àbá wọ́n ní kí ló dé ah ó ní yóò lọ́ọ̀kì ní à ṣe bómi àtẹ́kù lọ́rọ́ papọ̀ sí i ebe kó náà wà ebe kó mọ̀ wà nínú mọ́tò yìí náà tẹ́lẹ̀ omi náà sì máa wà nínú mọ́tò yìí ọ̀nà ẹ̀gbá bá sí kò wá níbi tí yẹn máa ń rọmi sí lọ́tọ̀ ni ẹ̀hùn kan ìwọ tó ń ṣe la ilaha illallah lẹ́yìn ìgbà tá a bá kírun tán bí ládàá síkiri ebi ó sì máa nọ́ọ̀kì sọ́dọ̀ ọlọ́run yọ nọ́ọ̀kì ni gbogbo àwọn àsíkiri mi tó ń ṣe tó ń ṣe yíta anabi ni ó ṣe sọ̀rọ̀tìlì fati ló ń ṣe anabi ò rán ọ anabi ò mú wá fún ọ ẹnìkan lọ́kàn jòkó mustapha bá kiri lọ́kàn jẹun yóò bá ń tì má lóun sùn anabi wa ni kóhun ma ka salatul fati inna lillahi wa inna ilayhi raji'un dr laruwo sọ̀rọ̀ kanjọ kan hafidhahullah wa ra'a wọn ní àwọn èèyàn a máa ń ṣe àbòsí fúnra wa wọn láwọn ọmọ bí salatul fati ṣe lè wọ̀dọ̀ ọlọ́run bó ṣe lè bọ́lọ̀ ṣe lè fún yàn ládàrí àwọn ọmọ wọn ní lápèjúwe bóyá nìkan ní ṣọ́ọ̀bù ọwọ́ á sọ fún ọmọ rẹ̀ pé ọmọọṣẹ́ rẹ̀ bí sori fìlà yìí máa ta ní five thousand sori ansẹ̀tì yìí máa ta ní ten thousand sori tira yìí máa ta wọn ní two thousand naira ọ̀gá rẹ̀ wá travel ọ̀gá travel ọmọ wa sùn ọ wa lálà lójú oorun ipe fìlà ọ̀gá rẹ̀ wá ń sọ fún lójú oorun pé máa ta ní one thousand lójú oorun ọ̀gá rẹ̀ wá ń sọ wípé ansẹ̀tì yìí máa tà ní five hundred sórí tíra yìí máa tà ní two hundred ọmọ bá jí làárọ̀ lọ́ba dé sọ́ọ̀bù wá sí sọ́ọ̀bù àwọn yẹn bá dé wọn bá ní mo fẹ́ ra fìlà èlò five hundred ní five thousand lára àná ó ti di two hundred ó ti di five hundred eléyìí náà òun náà ta tiẹ̀ ní ó ta sẹ́ẹ̀tì ní sẹ́ẹ̀tì ní five thousand ó ta ní two hundred tíra two thousand ó ta ní two hundred gbàtọ́ wáyá lọ́gá bá dé pé ah ó tẹ́lẹ̀ ta ọjà yìí tán níbẹ̀ ni tọ̀ owó ńkọ́ ọba kó kalẹ̀ ẹ̀hẹ́n kí ló dé yàfìlà mọ́ta ní eh, five hundred àti bóun ké five thousand náà ń tà nù mọ́ lálàyé lójú oorun ni sẹ́rí pọ́mọ yẹn wọ gbèsè bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí máa ń ka sọ̀látì lè fàtí ọ̀ wọ gbèsè lọ́dọ̀ ọlọ́run nípa sàràtù rẹ tóbi sí ń sẹ́ wàláì ṣé wàá rí ewu tiẹ̀ tó wá burú ó burú ju eléyìí tí mo fi fún yín lápòjú ẹ̀yìn lọ o ó burú jù lọ sọ̀látù tọ́lọ̀ ti fún àwọn sọ̀hábà tí ànábì bàtà ànábì tọ́lọ̀ ní ẹ̀mọ́ sàṣàlátù àwọn sọ̀hábà wà bá ànábì pé èwo la máa ṣe wọ́n lọ́lọ́run fẹ́ sì yẹran sí wa o èwo la ṣe ànábì wa kọ́ ọ̀pẹ́ ẹ̀mọ́ ṣe léyìí musa babakiri wa dé after five hundred years ọwọ́ lóun lálá ànábì òun ìgbésọ̀látù Fátì yẹn ló dáa ju ẹ̀wọ̀n kan anabi tó ti kọ́ wá lójú ayé tó ti kọ́ wọn ní kínní wọ́n wá lálàá aláwọn ni wọ́n fi wáìpù à ń jò lẹ gbọ́ rí níbi wíìdì tìjàníyà tó ń ṣe sọ̀rọ̀tì ibrahim anabi ń ṣe àwọn àwòrádù wọn nípa wà sí fáwọn abilásì ni wọn sí sọ̀rọ̀tì ibrahim yà wọn bẹ kọ́lá ibrahim nìyàsí ó tó sọ́nù tíra rẹ̀ pípé àsàlátù tó lọ́lá jù láyé tí ò sí àsàlátù tó tó sọ̀rọ̀tì fati ni. Oni ní Jami jẹ̀mí as-salawati kulliha ló dájú gbogbo àsàlátù ti ń bẹ láyé lọ sẹ́ẹ̀rì eléyìí tá sọ pé wọ́n da ìsìláàmù yìí rú èèyàn parọ́ mọ́ wọn o èèyàn mọ́ wọn o àfẹnutí ò bá katira wọn ní wọn ni eléyàwó ah, apọ̀ jù báyìí eléyàwó alágbára jù báyìí wallahi kò lágbára nítorí ṣe ni o tá ń parọ́ mọ́ wọn àwa nu ọlọ́nu àwa nu ọlọ́nu á sì rí ibi nu ọlọ́wọ́n ọba. wọ́n tó wá pé àparọ́ ah, mọ́ wọn ah, àwọn ànú ọlọ́run ìyọnu bọ́ ọmọ bá wa káàkiri ni so ó ní pé bó ṣe mú ọ̀rọ̀ àzíkiri tí wọ́n dojú rẹ̀ pọ̀ wọ́n fọ́ pọ̀ náà ni ó dé gbogbo àzíkiri náà ló dé gbogbo bí àwọn nankali kíní kan sánsánì jòsí sèfí alámàkátó gbogbo ntànàbí ntànàbí kọ́ yín gangan ẹ̀ ní gbogbo ẹ̀. wọ́n dé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yẹn yẹn ọ̀rọ̀ azikiri ni azikiri ni ó dé gbogbo ẹ̀ wọ́n gbogbo ẹ̀ ni wọ́n fọ́ papọ̀ lójú papọ̀ anábì sọ wọn pé tó bá ń wá ìsọ ọlọ́run ọba azikiri tó ń ṣe tọ́lọ́run fi máa sọ òun rèé ká kùrùsí àìtẹ́lẹ̀ kùrùsí àwọn èèyàn dé wọn ní kùrùsí yìí ò ràn kankan kò ràn kankan wọn kàn kọjẹ ọmọ sáà fi ẹlẹ́kùn sẹ́fí ẹ̀wọ̀n kan sẹ́fù ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n ni ìdá ẹ̀yọ́ wà ní àá ah, sẹ́fí ìdá lóòótọ́ ó kọ̀ yí lásán gan ìdá ìdá ẹ̀wọ̀n kan anábì ní kùrùsì ni ó ṣe àwọn ọmọ sọ pé náà mọ̀ ìsèfí o mọ̀ sí kùrùsì sẹ́fí ni so bí ó ṣe rí gbogbo tí ń yá àzíkiri tẹ́ bá ń wo ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ìkankan ẹ máa rí pé nínú agbọ́nrin tí àdánwò ti bá wa jù ọ̀rọ̀ àzíkiri ni tó ti bá mùsùlùmí ọ̀rọ̀ àzíkiri ni ó ní agbára náà àdánwò nínú ìsìlámù wa yìí so náà ni àfi kí mùsùlùmí kọlọ lè la ojú rẹ̀ kó tó ìjòkójòkó kó tó ìsẹ̀mí ayé rẹ̀ o so ọwọ́ alọ́mọdé yìí pé kẹ́ tó lè rí ìjákò lẹ́mí àwọn èèyàn ah ó lè tẹ́lẹ̀ bá dì mọ́ wà báyìí ẹ̀wò wọn àdíkìrì náà ni ó nǹkan bá débẹ̀ náà nù wọn wà páìlì ẹ̀bẹ̀ nǹkan páìlì owó sílé wọn páìlì ẹ̀ àníjọ́ kan ní 2007 àjì 2007 ni mo pa àbúrò àmì kan bẹ ní àdúgbò àjọ àjọ sehajì ni mo wá ń bá sọ̀rọ̀ torí mo ti mọ̀ pé ń ṣe ń ṣe mo ní tẹ́ǹsì mo ní tìjà ní àtẹ̀ǹsì yìí ṣé bá azikiri náà lẹ́ ń ṣe ó ní azikiri tó lọ́lá jùlọ ó ní náà mo ní yín fún yín ní àwọn azikiri ànábì àmọ́ tí n bá ti fún yín sí kí n fún yín ó ní kí n fún ó ní kí ti fún yín ẹ pa títí tìjà ní kan kẹfìlẹ mọ̀ pé mi tán ti to ànábì sí ànábì kéré lójú wọn ìlò tànábì ó kéré lójú wọn tàwọn séwù yìí náà ni tàwọn àwọn séwù yìí náà ni ǹjẹ́ gbọ́dí kan bímọ kan sọ ní ọlá ànábì ìmọ̀ wọn bá àmọ́ ọlá séwù ń bẹ ọlá kíni ọlá séwù ẹni tí bá ń jẹ́ bẹ̀rẹ̀ kó kọ̀ wọn dà pé mọ́kùnrin bẹ̀ mọ́ o ọlá séwù bò so kọ́lá ìbá ń pè yàn lọ́la nàbì kò bá mu kátó wá ní ọ̀là ṣeun bẹ́ẹ̀ ló ṣe rí tẹ̀mọ́ rí pé wọ́n ti ba àwùjọ yìí jẹ́ wọ́n ti ba ẹ̀sìn wọ́n dẹ̀ ẹ̀sìn yìí rú so òun ni pé ìrántí ọlọ́wọ́n ọba wọ́n dàrú wọ́n wá fi àwọn àmì ìrọ́pò rẹ̀ bí tí wọ́n ń lọ gangan ìkànnì náà bọ́dà mi ní ọdún yẹn náà ni mo tó wá rí ẹnìkan náà òun wá sọ fún mi pé ah, ah, pé sàrùmí gbogbo àwọn náà kàlí wa ń kọ́ báyìí mo ní mo ti sun gbogbo ẹ náà pé kò sí nídìí ẹ mọ́ wọ́n sáà ní à sáwá da báyìí ẹni ó sì fẹ́ràn àwàdà gbà tó àwa jáde bọ́ta ó wá pàdé kan nínú àwọn ìmáàmù nàìjíríà yìí ìmáàmù àwọn ẹgbẹ́ kan ni precisely ìmáàmù àwọn Ansarudeen kó lè máa rò pé tiẹ̀ ni. bọ́dá mi wọ́n sọ fún pé ẹ àbáṣàlùmí ni ẹ̀yà ọmọ asálámọ̀sí asálámọ̀sí ra ah, wá ní àwọn tẹ̀wá sí kéde kan tó jọ òun lójú mọ́mú ní nà ó ní gbogbo náà ń kàlí wọ́n sì ti sún ná mọ́mú ní yéé yéé à ah. mo ní kí ló dé ní à ah, mo máa níjọ tiẹ̀ náà ni mo ní kò níjọ tiẹ̀ kankan so tí mo fẹ́ lò ní pé kẹfì lè bí ọ̀rọ̀ náà ń kàlí yẹn àzíkìrí náà lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì bá débẹ̀ o nígbà yìí ń wá dábòbò yìí ń wá kíní so àti bẹ́ẹ̀ wọ́n tún wá lọ lè mú tàwọn aláwo wọ́n tún mú pọ̀ mọ́ gbàtí ẹ bá ní ọ̀dà tó bá ń wá ìsọ́ lọ́lẹ̀ máa sa wàláwù yóò sì mínínà kọ́ọ̀hán twenty one ó wà eré kọ̀ọ̀kọ̀ àti atari kan ẹ̀dá kò kí lọ́ọ́ kéré kọ̀ọ̀kọ̀ pẹ̀lú wàláwù yóò sì mínínà kí náà bá débẹ̀ ọ̀rọ̀ àdékiri ni sọ́nà ni pé mùsùlùmí a ní láti lọ lè tún ẹ̀sìn wa wò wàláì làzim ká padà sí di ẹ̀sìn wa ká padà sí di ìpínlẹ̀ wa ìpínlẹ̀ wa tábà ń sọ pé ìpínlẹ̀ kìí ṣe ìpínlẹ̀ pé àwọn bàbá àlọ́rin o tẹ́lẹ̀tẹ́ ìbá sọ pé ìpínlẹ̀ ẹlòmí rò pé wọ́n ní apàdà sílé ilé kọ́ o ilé kọ́ o yìí tá a mọ̀ ń lọ́rin pé ọmọ ìpínlẹ̀ ni iye kọ́lé mi ń sọ fún ọ o ìpìlẹ̀ ọ̀dọ̀ anábì wa sallallahu alayhi wa sallam tó mú ẹ̀sìn yìí wá fún wa kéèyàn padà síbẹ̀ pé kí lànàbì ni a máa ṣe láàárọ̀ kí ló ní ká máa ṣe nírọ̀lẹ́ kí ló ní kọ́dà yẹn ó tó ní tí yẹn ó jòkó tó máa ha hisnu muslim ń bẹ hisnu muslim ó tó ha tó ha lọ́pọlọ bí ti máa tátẹ́gùn máa ń fẹ́ ní ti ń wí tójú bá ń rọ̀ nǹkan ti ń wí tó tún bá yọ nǹkan tó yẹ wí ni àsìkiri rẹ̀ ń bẹ ẹ̀wọ̀ òjò rọ̀ báyìí tí bá ń rọ̀ gbogbogbò Allahumma sayyiban nafi'an ẹbẹ̀ àfún bídí àkò ní màá fi tí bá ń gbọ́ lọ́dọ̀ àwọn súnà dé o lè ní atẹ́gùn fẹ́ gúrígúrígúrí ah ẹja sáyà kákùrù sí láwùlá ilá ilá wàlá kọ ànábì òní o sáyà kákùrù sí mẹ́hùn nítorí lílá fi atẹ́gùn rọrùn lílá fi kọ́lá ànábì yá sá allahumma sayyiban nafi'an ẹ̀wọ̀ wúṣe ma n ta nabi kari aka wi nanu abi allahumma inni as'aluka khayra wa khayra ma fiya wa khayra ma arsalta biha wa a'udhu bika min sharriha wa sharri ma fiya wa sharri ma arsalta biha yẹni pé tàdé gbogbo ànfẹ gírrrr tójú ètò irọ asikaru tó kàn sí nu so náà ni àfi kéèyàn padà ẹ wá wọ àwọn asikaru yìí ti ń sọ yìí kò sí tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó tó láyé kọ̀ wá sí tó kọ́ àdánwò báyàn níbi àzíkiri àzíkiri bídíà àdánwò lèyàn mọ̀ rí mẹ́ ẹ̀rẹ́ lómi ó ní o ṣe sí o sasẹ́ o sasẹ́ ó yín lérí wọ́n ní wallahi ọ̀sán kan ni kí lọ́kàn pẹ̀lú ọ̀sán kan ọ̀sán kan ó yín lérí èyí sì máa ń dá ọpọlọ nǹkan yìí orílérí walam akun bi du'ahi rabbi shaqiyan èyí yẹ lérí gbogbo yẹn ń ṣàdúrà kì í sọ́lọ́ òun pé nǹkan mélòó yẹn fi máa ń yé lérí ibú ìdààmú ẹ̀ báyà fìtínà ẹ̀ báyà látara pé èèyàn ń pe lọ́hùn èèyàn ń kọ́ lọ́hùn òun dárúkọ lọ́hùn òun kí alukoran wọ́n ní wàláhì ọ̀sà koran púpọ̀ nǹkan wá yọ sí kò koran kọ kò kí koran kò kí koran tó a kí koran ní kí nìkan kì í yọ sí yàn ní koran bí wọ́n lè tí ọlọ́ ta koran látòdì yóò gbé bó ṣe sànù àtòdì ló fi sàá abọ́fẹ́sà kùránì náà lé wọn sọ irú aṣọ báyìí nìkan so ìyẹn ka kùránì kéèyàn yín lérí ìyẹn ṣe àdíkìrì kéèyàn yín lérí orí àfi nǹkan míì kúnnu so náà ni pé mùsùlùmí wàláyé ntòfin lọ́kànbalẹ̀ tó tó àdíkìrì kò sí ala bi dhikrillahi tasma'innul qulub ẹ̀yà kùránì ọlọ́run ní àdíkìrì yìí máa ń jẹ́ kọ́kànyàn balẹ̀ ni so àdíkìrì olówó àṣẹ ni ó fi ọlọ́kànbalẹ̀ kì í luyaluya. Luya tó gbára rẹ láyà tó gbára rẹ láyà ìyẹn kọ́ kìí sàdíkiri tó máa lùlù tó máa jó òun kọ́ kìí sàdíkiri hùhùhùhùhù òun kọ́ kìí sàdíkiri tó máa pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run èyí ó sàdíkiri ń bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe ní ká ṣe eléyìí ni ó máa túmọ̀ sí pé á ah, ọlọ́wọ́ ọkọ̀ fún ọ ládàá náà kọ́kọ́ sí nǹkan tí mo ní mo ṣe ọkàn ló tún wá balẹ̀ wàláyé lérí gbogbo ẹni tí wọ́n náà ń kàlíkì tí ń wà síríkì kó ní wọn ò lè ní ìsinmi torí pé kí ni yóò gbà pé nankali ogun ni ogun gùn àṣírí ni àṣírí gùn ẹ wo nankali anabi sọlọ àṣírí anabi sọlọ sọlọ gùn ó pọ́ gbogbo ẹ̀yán yán ó mọ̀ yán yán ọlọ́run tiẹ̀ wá ṣe kọ́lọ́n kọ́ bá san wọn afá lẹ́sàn wàláhì kọ́ra ẹ̀ wò even kọ́ra ẹ̀ lọ lè wò lórí lórí wọ́n tó bá ní apple àbí ẹ ẹ play store kan lọ sọ pé ó fẹ́ download al-adhkar as-sahiha al-adhkar as àbí sahih al-adhkar sahih al-adhkar wàláhì ọkàn rí ọkàn gbé wá fún wọn ni ah, wọ́n ti sọ ayé dèrò àbẹ́ tó bá fẹ́ fàyè ní rẹ̀ láà àwọn àǹfààní tí yóò fi àwọn fóònù yìí ṣe lásìkò yìí nù gẹ ọ ní àwọn wa ní android tó dáa wọn lọ lè ń kó orin sí i wọn lè ń fi àwọn rédèrèdè wọn lè ń kó sí bákan lọ́nà apùsọ rẹ kọ́ra ló kọ́ra lè azkaru sahihul azkar àbí kọ́ra ìwò náà tó kalẹ̀ yìí heston muslim ń bẹ́ ńlẹ̀ ṣùgbọ́n gbóhùn tó bá fẹ́ ṣe ládùúrà ló kún bẹ́ẹ̀ ní àwọn àdúrà rẹ̀ irú ẹ̀ náà tó bá débi tó kú bá kú náà wọ́n tó dá àsìkiri náà rú wọ́n dàrú àlélómi dàrú ni pé ìrún òkú gan wọ́n dàrú wọ́n máa gbọ́ ọkè sọ́láàtì fàátì alákọ̀ọ́kọ́ àṣàlátù èyí tó bá rọ̀ lọ́rùn èwo lọ́rọ̀ lọ́rùn wọ́n sọ fáwọn èèyàn pé ó sì àṣàlátù tí anabi sallallahu alaihi wasallam ká ṣe ẹ̀ kó sì sàlátì fàátì wọ́n á ní ìtúbárọ̀ lọ́rùn alẹ́ lómi ń sọ ipe òun máa ń ka sàdátìlì fàátì lórí irun ipe mo fẹ́ràn sàdátìlì fàátì púpọ̀ ẹni alẹ́ ẹnìkan sọ mọ́ nípa òun dúlẹ́gbẹ̀ẹ́ nìkan lérùn ó sì rí pé ń ka sàdátìlì fàátì lérùn bàtà àwọn apàdé wọn rẹ̀ bá ń pẹ́ alájì á ah, ẹ fẹ́ràn sàdátìlì fàátì gẹ̀ wọ́n ní púpọ̀ mo fẹ́ràn púpọ̀ gẹ̀ ìwà mo máa ah, gba ẹni yìí mọ̀ gbọ́n gẹ̀ fa mo fẹ́ràn púpọ̀ wọn ni ah, mo ìyẹn kan sọ̀rọ̀ láti bá sí lérí irun ẹ̀rẹ̀ à èyí lọ́n sọ yìí alẹ́ yẹn à ẹ lọ lè bí ìrọ̀ kan rìn àfa káàkiri o ìyẹn kan sọ̀rọ̀ láti bá sí lérí irun o sọ tẹ́fílẹ́ mọ bí àwọn èèyàn ṣe bá tàwọn èèyàn jẹ́ tó bíbídà bọ́sí bíbídà bá tàwọn èèyàn jẹ́ tó sọkọlọ́n kọ́ sànú fún wa sọ kó fi ẹ̀sìn rẹ̀ kó fi yé wa jù báyìí lọ kó jẹ́ kó rọrùn fún wa láti lè máa tẹ̀lé bàbá ti ń gbọ́ yé kọ́lọ́njú kọ́ rọrùn fún wa láti lè máa lò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹlọ́kùnrin ẹ bá wa ṣàlàyé nípa àwọn àdúgbò tó bá jẹ́ mutlaku àbí tó jẹ́ mọ̀kànjá dàbí. ìsọ́kùnrin lọ́kẹ́rẹ́ lára mi tó yẹ kí n sọ̀rọ̀ nínú nìyẹn àwọn àtikáàrù ń bẹ ó pín sọ́nà méjì wọ́n pè ní àtikáàrù mutlaq àti àtikáàrù muqayyad ètò yìí àtikáàrù mutlaq òun ni àwọn àtikáàrù tó ṣe pé ay muqayyad àtikáàrù muqayyad òun ni àtikáàrù tó ipá náà bí ti dè bí kéèyàn ó dè pẹ̀lú òǹkà ipe òǹkà báyìí la ń ṣe bí tí a bá sálámà tán nìsín allah astagfirullah astagfirullah astagfirullah mẹ́ta tiwọ́ tó bá wá ṣe tán wọ́n sálámà tán ọwọ́ ń ṣe astagfurla méje ń ṣe astagfurla méje èyàn kó bá ara rẹ̀ nu torí mẹ́ta ìlànà ìbí máa ń ṣe ẹlòmílẹ̀ a máa rórí náà ní fi máa láìkí máa mú àwọn àpèjúwe tí ó sì lè dé wá tíríyàn náà fi fapò pẹ̀lú rẹ̀ ntana ìbá ni kò ṣe ní dèdè tó ní kò ṣe dédé rẹ̀ ní kò ṣe o mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ. onáńpẹ̀ ni àtikáàrú al-muqayyad àwọn al-muqayyada ẹ̀ tànàbí ti kọ̀yádà rẹ̀ kí iye báyìí ní kẹ́ ṣe abó ti fi sí pé àsìkò báyìí ní kẹ́ ṣe láàárọ̀ ní kẹ́ ṣe ìrọ̀lẹ́ ní kẹ́ ṣe nígbà tójú bá rọ̀ ní ẹ ṣe so gbọ́ àwọn yẹn náà ń azkaru al-muqayyada náà ti dé ẹ máa wọn tánà ìbá dé báwọn wọ́n gbọ́dọ̀ ní ó ṣe tó bá wù ọ́ o níjó ní èmi èyí ṣàkíyèsí kiri yẹn mo fẹ́ lọ lé sáfù mo fẹ́ lọ lé sáfìsì mọ́tò mi ọ̀rẹ́ tí mo wá gbé lọ ìgbà tó wá ń rọ ọ́ìlì sí i ọ́ìlì yẹn wá sẹ́kù mọ́ ní torí tó wákàtí bá mi ṣe tán èmi èé wo kíní ìkéhun nǹkan mú mọ́ lọ ni mo wá wo kéhun yẹn mo wá ní ẹ̀rọ kíní ìsìtàn ni ó ní <laughs> àfa ẹ mọ̀ jà rọ̀ tán mo ní ẹ̀rọ sí i ó ní à ẹ̀rọ ń tàbí ilé rọ̀ tán olóòtú ní dèdè gauge ibi tí máa ń dé tí àbí ilé rọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò affect mọ́tò ní oil máa wọ̀ kẹlẹ́ àìláyé wọn kẹ́ báyìí èmi náà sọ̀rọ̀ àjòkó jẹ́ pé tọ̀ gbàgbọ́ sí ni yóò affect mọ́tò mi yìí iṣẹ́ ti ẹnu mọ̀ra gba kámù ni so bẹ́ẹ̀ ni tánà ìbá sọ wọn pé dídí tó ẹkú ṣe ni dídí ni ó ṣe ẹ̀wọ̀n mẹ́kálíkì lọ sọ fún mi mo gbọ́dọ̀ gbọ́rọ̀ sílẹ̀ nù ni torí sẹ́ tó ń kọ́nu nítorí náà ibà sọ pé dèdè tó sì ní wọ́n gbọ́n ẹlòmíì wà ní ah, kí a anabi sí mẹ́ta a ah, ó yẹ káwọn ọmọ ṣe bí ọgbọ̀n ní ẹgbẹ́rẹ́ làwọn mẹ́tàkà dáhùn mí sàmìkà mẹ́ta ọlọ́run ti fi ríjà nẹ́bì ó tún wá sí àsìkárì mẹ́ta ó tún wá sí àsìkárì mẹ́ta péré ah, àwọn atọ́lọ́wọ̀n borí jìgá káwọn ṣe bí ọgbọ̀n òun fìlà ká ìtì ẹ̀ sẹ̀sẹ̀ náà láká ìtẹ̀lẹ̀ òfin sẹ̀sìn ọ̀hún so àwọn àsìkárù mọ̀kọ́yàdá èyí máa lọ lè ṣe ju ànábì lọ lákòjú ànábì ká ṣe subhanallah subhanallah subhanallah subhanallah àbí subhanallah alhamdulillah akbar subhanallah alhamdulillah akbar subhanallah alhamdulillah akbar káyì tàti tírì káṣí la ilaha illallah káfi parí rẹ̀ mọ́ni wọ́n ní 100 lèmi ó ṣe lẹ́yìn ọ̀run ntánàbí ni a ṣe dédé ẹgẹ́ ni ká ṣe àsìkárù muqayyadun mutlaq òun ni àsìkárù tó lè pé anábí ò fòǹkà sí bí irú pé nìsín tí irú àsìkárù àyà àdìsítà kalẹ̀ kàtánàbí ni lan aqula kí sọ pé subhanallah alhamdulillah Allahu akbar kí wọn náà wà wọ́pẹ́ ah, mọ̀ ráyè kọ́ ọ̀wá ní tó bá fẹ́ ṣéun ọ̀wá ní fi òǹkà sí ma yóò wá máa jẹ́ kí fadhkurullah dhikran kathira èyàn kàn máa rántí ọlọ́run ọba lọ tí ó pọ̀ sòrú ẹ̀ ni abúrúra sọ pé wa an yakuna lisanu karotman bidikirila yẹn kẹ́nu yẹn kọ́ máa tutù ní gbogbo ìgbà pẹ̀lú àdìkìrì nítorí sọ nìyẹn o sòtí ń jẹ́ àdìkárù mutlak àti àdìkárù almuqayyada náà ni eléyìí wallahu a'lam. oníbẹ̀wò ní asalaamualeykum ó ní tún dé o wọ́n ní àwọn kan ló ń ṣe súfì láyé ànábì ànábì bá fẹ́ kọ̀ fún wọn nítorí ànábì bá fẹ́ kọ̀ fún wọn ìtorí ni ọlọ́run fi wá bá ànábì pẹ̀lú àyà yìí wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi. biiznillahi ta'ala insha lọ́la ọ̀rọ̀ nípa azikirul jama'i bí sí ọlẹ́ máa papọ̀ kí wọ́n máa ṣe zikiri lápapọ̀ so ọ̀rọ̀ rẹ̀ ni náà ni a sọ pẹ̀lú gọlọ́n kọ́ mọ́ṣá sí ní rọrùn. aya yìí wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajha gbogbo aná ni kálọ̀ lè ka tó ń jẹ́ sábàbù nùsọ̀rọ̀ aya yìí tọ́lọ̀ fi sọ aya yìí kalẹ̀ kí ni kan yẹn ni pé anabi sallallahu alayhi wa sallam ngbà bẹ̀rẹ̀ sí ṣe wáàsí tó ń pèpè sí islam àwọn tí wọ́n ń jẹ́ àwọn tálíkà wọ́n bẹ̀rẹ̀ náà tí wọ́n ń dá Nabi sallallahu alaihi wasallam lóhùn bíi Abu Huraira bíi Abdullahi ibn Mas'ud bíi àwọn Hubab wọ́n pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ tó pé tálíkà ni wọ́n so ǹgbà tó wáyá làwọn tí wọ́n ń jẹ́ àwọn àgìnìyà àwọn olówó wọ́n á wò pé àwọn ọ̀fẹ́ máa ní ìjòkó papọ̀ pẹ̀lú àwọn tálíkà yìí lànàbí náà wọ́n á fẹ́ wò pé ah, ọ̀rọ̀ táwọn ẹni mọ̀ mú wáyé ó rà pé wọ́n ní kánábí o special ọjọ́ fáwọn lọ́tọ̀ láwọn olówó anábí àwọn pé táwọn olówó yìí tán bá ní ọjọ́ tiwọn náà lọ́tọ̀ láti pé kíní yóò ran islam lọ́wọ́ yóò jẹ́ kí islam yóò ti fẹ̀ anábí fẹ́ ṣe ọfẹ́ gba ìròrí àwọn ènìyàn wọlé Allah wá fi gáìdì pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal ashi àwọn tí wọ́n máa ń bẹ lórí ìrántí ọlọ́wọ́n ọba láàárọ̀ dérọ̀lẹ́ àwọn ni mọ́jìkẹ́mi rẹ̀ dúró tì wọ́n o mọ́kù lọ́dọ̀ wọn so òní inṣàlá lọ́la sọ details táfi mọ̀ pé à ń ṣe àsìkárí ń jẹ̀mọ́ ní àwọn ni oyin àyà ń bá wí ni o àwọn asáàbù sófà àbí wọn kí ní ahlu sófà náà ń pa àwọn yẹn àwọn tó mọ́sálásí ànábì ni wọ́n gbé wọn ò nílé náà ni òní ò nílé nìsín ẹ̀yin náà wọ́n so náà lè fi mọ̀ pé kìí ṣe bẹ́ẹ̀ so ọ̀rọ̀ súnfikọ́ ọ̀rọ̀ súnfikọ́ ọ̀rọ̀ àwọn tálíkà lélẹ́yìí náà ni so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ìbéèrè mi ni pé èwo nínú ìyàwó ànábì ló lo jìlìbábà tàbí ìjáàbù dábòlẹ̀ kí ni ẹ̀rí fún un. gbogbo àwọn ìyàwó ànábì náà ni wọ́n lò tẹ́ bá àti Muslim ẹ̀rì Hafsa radiyallahu ay Sauda radiyallahu anha àdísì ẹ̀mẹ́nu sọ̀rọ̀ Bukhari oníjọ́ kan wọ́n jáde oní Umar wa rí òun radiyallahu anhu Umar wa ní ayna tadhhabin bí mo lò lọ umar wa sọ pé torí pé kí ni wa qad araftuha qabla al-hijab wa kanat imra'atan jazima ó ló jẹ́ ẹnìkan tó ṣe pé ó wújì ó lára bóun ṣe lòun ti dáàmà pẹ̀lú hijab tó lòun náà ó lòun ti dáàmà kọ́bìlẹ́l hijab síwájú kó tó lọ hijab lòun wá pé pé ya Sauda ike ń lọ ó bí wọn pé à ah, ṣé ànímọ̀ jáde mọ́ ni ìgbà tó wá délé Sauda lòun wà lọ́lẹ́ bí ànábì pé ṣé ànímọ̀ jáde mọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ń lo hijab yà ànábì wa ni àá ẹ máa jáde ó ní takhrujna li hajati kunna ẹ máa jáde fún àwọn nǹkan bùkátà yín kì í ṣe pé ẹ máa jáde fòtìfòtìfòtì káàkiri kọba amukobìnrin ẹlẹ́hà kọ́mọ ló ń ṣe fàájì káàkiri ládùúgbò gbé ló ń lọ ń ṣe fàájì lọ ṣe fàájì lọ bò wà qarna fi buyutikunna ẹ jòkó lẹ́yìn ntí o bá mú ọ jáde bọ́ta nǹkan ẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan pàtàkì bí wọ́n fẹ́ lọ ra nǹkan lọ́jà wọ́n fẹ́ lọ ra nǹkan tó jẹ wọn àmọ́ dúró máa ṣe fàájì káàkiri àdúgbò káàkiri kọ́ bá mú un èèyàn fún hijabu yẹn ní ẹ̀tọ́ rẹ̀ tó bó ṣe kéèyàn fún un so títí àwọn ìyàwó ànábì nù bákan náà àyà nù suratul Qur'an nù Qur'an nù suratul eh, àyà fifty nine ó ayọ̀ nàbí kulli azwajik wa banatik wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin pé wà nábì sọ fún àwọn ìyàwó rẹ sọ fún àwọn ọmọ rẹ obìnrin sọ fún gbogbo ọmọbìnrin mùsùlùmí ayé ayé jẹ kó gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni ìyàwó ànábì ọmọ rẹ àti àwọn àwọn gbogbo ọmọ obìnrin mùsùlùmí yudinina alayhinna min jalabibihinna kí wọ́n da jìlìbáàbù wọn bólẹ̀ kó gbogbo aṣọ wọn tí wọ́n sílẹ̀ yẹn dábàá sọ̀rọ̀ léwu nù sọ̀rọ̀ Bukhari àti Muslim bákan náà àdìsí ọjọ́ ọdún ànábì ni ẹ kó gbogbo àwọn obìnrin jáde Ummu Salama la ànábì sọ fún bẹ́ẹ̀ ọlọ́nàbí sọ fáwọn pé ká kó gbogbo àwọn obìnrin jáde àtàwọn yarúgbó àtàwọn alhiyat wàtàwátìlì khudur àtàwọn ẹlẹ́yà àti ìwé jáde oníkan kó wọn jáde ọ̀dà nìkan wọn sọ pé ọ̀dà o ihdana laysa laha jilbab èyí tí ò bá ní jilbab nù àwọn obìnrin kọ́ anábì ní litulbisuha ukhtuha min jalabibiha kọ́mọ ya rẹ̀ kọ́ ya ya ní jilbab tiẹ̀ náà kò gbọdọ̀ jáde láì lo jilbab nabi sallallahu alaihi wa sallam àti nù al-Qur'an púpọ̀ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum is there any adhkar for people to be patronizing someone's business. bẹ́ẹ̀ni pé èèyàn ta pé àwọn asikaru yẹn máa ń ṣe pé mo fẹ́ kọ́lọ̀ darí ni kọ́lọ̀ darí àwọn èèyàn wa ntí wọn máa ni pé allahumma rzuqni rizqan tayyiban halalan mubarakan fi sallallahu rzuqni rizqan tayyiban halalan mubarakan fi àbí láwọn àsìkò tó yẹ pé yẹn bá wà ní àwọn àsìkò ìsìjábà bóyá ń kórìín lóye yẹn ń kírun èèyàn wà lórí ìforíkanlẹ̀ yẹn máa bẹ ọlọ́run kọ́ ọlọ́run o sí àrùsìkì níkà àwọn ọmọ wa bá mi ra ọjà tí mo gbé kalẹ̀ yìí ó ti tán so nídìí ọṣẹ ní kankankan hmm, èèyàn ó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run náà kọ́ sànù wa naam. Wallahu ẹ dákun sí àwọn tí wọ́n bá ń gbé ṣúgà àti nǹkan jíjẹ mìíràn sí ilé àwúrèbe ẹ dákun sí ẹbọ ni wọ́n ń ṣe àwọn náà ń ṣe ni. tí ẹ bá fẹ́ ṣe sàrà àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí tó ní bùkátà sí náà lè máa ń ṣe sàrà fún ìṣe sàrà fún àwọn dábàá wọn ní í ṣe pẹ̀lú àdìsọ́kànyàn tí wọ́n bá nígbàgbọ́ àbọ̀ wọn jẹ́mọ́jẹ́mu wípé ń tá a sí fún ọ yìí àbí àsìkáàrù tó àbádùá tó ń sà yìí ọgbọ́dọ̀ lọ lè dà nǹkan báyìí sílẹ̀ àwúrèbe ìṣesí yẹn ìṣesí àwọn ẹlẹ́bọ tí ọ̀tán lára àwọn mùsùlùmí tó mú wọnú ẹ̀sìn ni àwọn ọmọ láwọn lè ń gbé ìpèsè síbì kan olùjẹ́ pé wọ́n ní kán gbé lọ sí oríta mẹ́ta ẹbí ká gbé lọ síbi ààyè kan so àwọn mùsùlùmí náà bá wò pé ilé àwúrẹ̀bí àmọ́ gbé àwọn nǹkan lọ́bẹ̀ wọ́n lọ da yangan síbẹ̀ wọ́n lọ da yọ̀ síbẹ̀ gbúrú ilé yìí kìí sí ìlànà mùsùlùmí ó súnmọ́ ẹbọ púpọ̀ jù ó súnmọ́ ẹbọ irú ẹ̀ náà ni kí wọ́n jí àrùn kọ́ máa fọ́n yangan káàkiri fáwọn èèyàn ó ti dínkù ní ìsìn mo rò pé <laughs> yangan wọn rejection mo kíyèsí pé ọ̀rọ̀ àgbékéré òun dínkù díẹ̀ ẹ̀rí báwọn ọlọ́run kọ́ ọlọ́run sì wá lẹ́nu tó pé gbà tí dẹ́kun bá dé láwọn fi dẹ́kun sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run mo kàn wípé mo ti rí kinní yẹn pẹ́ díẹ̀ so òun náà ni pé gbogbo àwọn nǹkan yìí wàláì kì í ṣèṣe sí mùsùlùmí kì í ṣèṣe mùsùlùmí ọlọ́run mi dá sànù fún wa ó sún mẹ́bọ ọlọ́run kọ́ làwọn bẹ̀ nam ọkẹ́ ọkẹ́ pẹ́rẹ́ nam ọlọ́run àtẹ́yìn ti lọ bí ẹja subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka